الحمد لله والصلاة والسلام على من لا النبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى أباتي تسيني رون لا تتمو قدير واني أوراتيني إليني أجل كارون nínú oṣù kẹsàn-án tí í ṣe oṣù Ramadan àwọn ẹlẹ́sìn Islam eléyìí tí jíra nabi sallallahu alayhi wa alihi wa sallam tó di 1442 wà alayhi abẹ́lọ́hùn nínú àánú rẹ̀ gbogbo dára tọ́lọ́n ti ṣẹfẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ náwọ́ bàjẹ́ sí a kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò wa ètò yìí ètò àlèhúdà ọlọ́run yóò bá wa san yín olóore ọlọ́run yóò sì bá wa mójútó dúkìá yín àbànà abú ọlọ́run ní jẹ́ kọ́wọ́ náà rẹ̀ nìkọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ ẹ̀yin onímọ̀ràn ẹ̀yin alákìyèsí gbogbo wa pátápátá náà ni a kí a sì kí gbogbo àwọn àsáàtìsà wa náà pátápátá lórúkọ páńpẹ́ pẹ̀sí tọlọ́hun àti ti ànẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam bákan náà a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa eléyìí tó ṣe pé látara bí àkókò ṣe òun ló ti jẹ́ kí àwọn ètò náà lọ́jáì nígbàtí a sì ń retí olúkúlùkù wa náà kọ́lọ́n kó ṣe nírọ̀rùn gbogbo àwa tí a bá ṣe ìkúlọ́ fún wa gẹ́gẹ́ bí a ṣe mọ́ ń sọ síwájú àkáǹtì nọ́mbà wa bí a ṣe mọ́ ń pè ní gbogbo ìgbà náà ni kò yí padà òun náà ni zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine Jais bank account wa ni ẹ ti gbọ́hùn Alihuda Islamic Development Foundation òun ni a bá níbẹ̀ bákan náà wọ́n jíṣẹ́ ẹrọ ọlọ́run eléyìí tó ṣe pé àwọn náà tún sọwọ́ sí wa ní àná abẹ náà nínú àánú náà àsùntáyí tí ẹ fi ṣe owó ètò tí ẹ ṣe yìí ọlọ́run mọ́sálẹ̀ bá ní gbọ́ bùkátà náà ọlọ́run kó wá sànù ẹnì kọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú àkòrí ọ̀rọ̀ wa lọ́jọ́ ti èní eléyìí tí a mọ̀ gbéra wa rìn lórí rẹ̀ òun náà ni mo tá a pè ní àmì yàtìlẹ̀ mákùbárọ̀ fi Islam pàtàkì orítẹ́ àbí itẹ́ tí a mọ́ ń sin òkú sí àwọn ẹlẹ́sìn islam nínú ẹ̀sìn islam pàtàkì rẹ̀ ni la fẹ́ mọ̀ bàbá wọn lò agídí mọ́ ọ bọ́hun tọ́lọ́hun sọ nípa rẹ̀ ni bọ́hun tánẹ́bí sọ nípa rẹ̀ níbo wọn lọ́tọ́ ka sin òkú wa sí kìí sẹ́ ìkúnlé lẹ́yìn la gbà lérò kìí sagbó lẹ́yìn là ń sọ kódà kìí sẹ́nu ọ̀sọ̀rọ̀ lẹ́yìn ojú wíńdò yín kọ́ la sì fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n orí tẹ́ tàbí tẹ́ òkú tí a mọ́ ń sin àwọn mùsùlùmí sí pàtàkì rẹ̀ nínú ẹ̀sìn wa òun la fẹ́ sọ̀rọ̀ bá à ń bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ ìgbẹ̀yẹn nìkọ̀kan wa ọlọ́mọsálẹ̀ ìjọ da gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n bẹ́ẹ̀ ní ọlọ́mọba ní forí jì wọ́n ọlọ́mọba ní fẹsẹ̀ wọn rinlẹ̀ ọlọ́mọba ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وكل من سلك مسلكه ونهج نهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب السليم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقوي اترى جفال النبي صلوات ربي وسلامه عليه àti àwọn alátẹ̀lé ànábì ní tòótọ́ olùkọ́sí ànábì nínú àwọn àlùfáà rẹ̀ títí dọjọ́ gbèǹde alkiyama ọlọ́run má yọ àwa náà lẹ̀ nínú wọn ìkẹ́ àti ìgẹ̀rẹ́ ọlọ́run tún bàbá wa sílẹ̀ àlékún ẹ̀fà ànábì wa. bákan náà gbogbo àwa tí a jẹ́ onítọ́rọ̀ oníkọ́bọ̀ tí ètò yìí ò fi kú látọdún tí ti ń bẹ ọlọ́run ọba gbogbo àti ayé bá ń jáyé ọlọ́run ọba dákun má jẹ́ fẹ́ kù láti máa rí náà ọlọ́nkọ́ bá a pèsè fún yín. gbogbo orin tí à ń retí lọ́dọ̀ allah subhanahu wa ta'ala kí allah subhanahu wa ta'ala kí ó túnbọ̀ kí ọba wa jẹ́ kí ó pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ọ̀ àwọn sọ pé jazakumullahu khairan ọlọ́nkọ́ sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa. àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n ní ká gbéyẹ̀wò òun náà ni nǹkan tọ́jọ́ kan gbogbo wa kódà tó pé látara ìjẹ́ rẹ̀ tá a bá débẹ̀ inú ẹnìkan ò ní bàjẹ́ níbi tá a bá nírú rẹ̀ láàrin àwùjọ. òǹkàlùkù tó bá jẹ́ mùsùlùmí inú rẹ̀ ọmọ dùn pé a kó dàbí nbá kọ́lé láyé mo ní àyè mi tẹ́ káwá wọlé báyìí pé kí ni wọ́n ń pè ní makbara gangan tàbí wọ́n pè ní makọ́bírà a rí i pé kó dà àwọn ọmọ ìyá wa lédè haúsá a rí i pé inú àyálò èdè ni gbólóhùn yìí wà lọ́dọ̀ tiwọn pé makabira makabira so makbara àti kápẹ́ yẹn ní makọ́bira tábà wo makbara kẹ́lìmà yìí èdè lárúbáwá ni kódà wásùmù kan náà ni ọjọ́ lọ pẹ̀lú gbólóhùn ká pé madifanu makbara madifanu ìtumọ̀ rẹ̀ madifanu ló ń jẹ́ ìtumọ̀ makbara àyè tá a mọ rí òkú mọ́lẹ̀ síbẹ̀ tọ́ba jẹ́ pé à ń rí nǹkan ẹ̀mí ni ó lè má jẹ́ makbara ó lè jẹ́ madifanu lásán àtìgbọ́ tó bá ti pè é ní makubara ìtumọ̀ pé níbi tí wọ́n ń gbẹ́ sàárè sí tí wọ́n sì ń rí òkú mọ́bẹ̀ eléyìí tá à ń pè ní maudi odafnil mauta àyè ibi tá a mọ́ rí òkú mọ́lẹ̀ sí tó bá jẹ́ nǹkan mi là ń rí mọ́lẹ̀ ń bẹ̀ àní pè é ní makubara ó lè jẹ́ madivanu fún nǹkan tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń rí mọ́lẹ̀ ń bẹ̀. bákan náà a tún lè pè é ní maudi olùmọ̀ádù lè dáfnil mauta àyè kan tí wọ́n pèsè kalẹ̀ fún mi máa sin òkú sí ṣùgbọ́n tí wọ́n bá ti sin òkú síbẹ̀ kó pé méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ hukumu pé ìdájọ́ tá a fi bá àyè tó bá jẹ́ àyè ìsìnkú tó jẹ́ itẹ́ tá a pè ní makubara àní tí mo bá lu àyè yẹn lápẹẹrẹ pé a fẹ́ palẹ̀ pé a mọ̀ sìnkú síbí àwa ti sìnkú síbẹ̀ rárá bóyá yọ̀kan àbí méjì àní sì fún ló kọ makbara ṣùgbọ́n tó bá ti di pa àti sìnkú síbẹ̀ tó ti di pa àti sìnkú síbẹ̀ a lè mọ̀ pé ní makbara so látàrí báyìí ló fi jẹ́ pé alimawudi olùmọ̀ad lè dẹ́fúnì lùmọ́ta àyè tá a pèsè kalẹ̀ fún sísìn òkú sí òun tá à pè ní alimakubara àyè tá a wá yípa àmọ́ sin òkú sí yẹn gbogbo ohun tó bá wà ní agbègbè rẹ ní àyè tá a mú kalẹ̀ yẹn gbogbo tó bá wà lágbègbè rẹ̀ pátá láàmú fún ní ìdájọ́ ohun tí jẹ́ makbara ó túmọ̀ pé ilẹ̀ tá a ní báyìí òkọ́ pọ̀ tó tá a bá ti ṣe gbàgede rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó lópin sí yẹn kódà kó pé igun kan lọ́hùn la sì kú sí ń bẹ̀ látẹnu ibi tó ti pilẹ̀ yẹn débi tá a sìnkú sí yẹn a mọ̀ fún ní ìdájọ́ makbara àní pé ibi òkú ò tí ì ṣe kíni òkú ò tí ì dáàrin yìí eléyìí ni ọ̀rọ̀ tí ọ̀dọ́gbaná ọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n ní wọ́kúlù máa dákàlà fi ismi makbara mímà hawla kubur la yusalli fihi gbogbo ń tọ́ba ti jẹ́ pé ó wà ní agbègbè rẹ̀ tá a ti kó pọ̀mọ́nù ilẹ̀ yẹn àní kí sọ̀láàtì tá a bá ti rùkú táwọn forí kalẹ̀ àní kí nínú rẹ̀ kílódé ká dá ayọ̀ bẹ́ẹ̀ ni pé torí pé kọ̀ǹdíṣàn lè wá tá a kírun òkú nínú orí tẹ́ torí pé ó rinlẹ̀ yàtọ̀ sí arábìnrin dúdú tí wọ́n gbálẹ̀ mọ́sálásí tó kú tí wọ́n dé kànẹ́bí ọgbọ́tà níbi kírun sí sáré rẹ̀ lára ó rinlẹ̀ nínú tírafáwa ibn abdul bar wọ́n gbé rìpọ́ọ̀tù bí èèyàn bíi mẹ́sàn-án tí ò dín ní mẹ́sàn-án wárí sánẹ́bí kírun sí sáré wọn lára yàtọ̀ sí tọmọ obìnrin yẹn bákan náà àwọn sòrúhù àlùmọ́wátọ́ imam malik á rí àwọn ẹ̀rí lóríṣiríṣi nípa àwọn tó ṣẹlẹ̀ síbẹ̀ bẹ́yẹn bíi mẹ́sàn-án yàtọ̀ sóbìnrin yẹn òun ló gbajúmọ̀ ni nínú àwọn tá nẹ́bi kírun sí sàárè wọn lára ló fi jẹ́ pé láti sọ pé ìrun tó bá jẹ́ ìrun tá a rò kúrun tá a forí kẹlẹ̀ àyè kírun ṣùgbọ́n kọ̀ǹdíṣàn lè mú wa láti kí ìrun sókùlà nínú ìtẹ́ bó tiẹ̀ jẹ́ kọ́kọ́ mọ́ jẹ inú tẹ́yẹn òun lọ́lọ́lá torí kọ̀ǹdíṣàn ló mọ̀ nẹ́bi náà lọ kírun sí obìnrin yẹn náà lára nínú tẹ́ ó lè fi kọ́ àwa àlùmọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ pé ọlẹ́tọ̀ọ́ àti pẹ́tọ́kù bá kú àágùn ẹni tọ́já ṣáájú ẹ̀sìn àágùn gbọ́ àìfojú kéré pé á ebi lágbájá ìṣe ní ńlá pé àwọn àfáà kéékèèké náà lọ́yẹ káṣe kínní káṣe sùtúrà rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀kọ́tà ní ìfẹ́ mú jáde fún wa ń bẹ̀ lélẹ̀ àti dàwáàsì sọ̀lá alẹ́lẹ́kọ́bù pé a lè kírun jẹ̀nàtà sí òkú lára nínú sàárè pàápàá jùlọ táwọn ọ̀bá sínú ẹni tó ṣe kínní tó ti kí sí i lára tẹ́lẹ̀ àbá gbọ́ pé wọn ò kírun sí ní ara eléyìí bẹ́ẹ̀. wọ́n ní àyè yìí tá a bá ti da sàlẹ́sà pé orí tẹ́nì tá a sì ti sìnkú sínú ẹ̀. wọ́n ní ó ń túmọ̀ pé gbogbo ntọ́ba wà lágbègbè rẹ̀ báyìí sọ fún wa yìí òun náà ti kó sínú rẹ̀. èmi tí ń sọ̀rọ̀ àtiwọ́ gbogbo ẹni tí ń jẹ́dẹ́ ènìyàn láyé ni ó wàá ní ojú orí ṣùgbọ́n níbi tí ìsìláàmù gbé kalẹ̀ nù lànà ìsìláàmù ni pé ìsìláàmù fẹ́ ká ní ojú orí tí ó pa gbogbo mùsùlùmí pọ̀ ló fi jẹ́ pé ó kọ yìí ń bẹ nínú alukur'an inú sunna nẹ́bì ìlànà náà ni pé ká ní àyè kẹta kí ó jẹ ìtẹ́ tá a sàlẹ́sà pé àyè ibi àyè ibi táwọn ọgbọ àwọn òkú wa mọ́ ni kódà lọ́kàn náà àwọn àfa nígbà àwọn fẹ́ sàlàyé kẹ́lí ó lè wá ní màkúbárù ولكل أناس مكبر بفنائهم لكل أناس مكبر بفنائهم فهم ينقذونا والقبور تزيد لكل أناس مكبر بفنائهم وهم ينقذونا والقبور تزيد gbogbo ẹ̀dá pátápátá bàbá ti ń sẹ́ta kú tẹ̀mí kò lára wa lẹ́ẹ̀lá ní ojú orí ẹ̀dá ọmọ dínkù sàárẹ̀ ọmọ sekini òun ọmọ lékún bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nísìnyí bóyá wọ́n tún ń gbẹ́sẹ̀ lómi. fàrún yá ń kúrú náà wálé kúrú tẹ̀sí dùn. فهم ينقذون والقبور تزيد ni pé ojú orí níbi tá a bo ẹni tó ti kú tó ti gbẹ́mí mì ipò olówó wà nínú ẹ̀sìn àti gbọ́n tí jẹ́ makubara ipò tó wà nínú ẹ̀sìn kódà nínú ọ̀ṣọ́ ẹ̀sìn Islam òun náà ní ká ní ààyè táàmù ọgbọ òkú wa mọ́ àwa tá a jẹ́ mùsùlùmí nínú mahasinu sẹ̀ríà àìsìlámíyà wọ́n máa zọ irú ha iná ìlélẹ́yìí wà torí pé ẹ̀sìn Islam bùkátà ọmọ ènìyàn ẹ̀mí yẹn pàtàkì lọ́dọ̀ ọba tó dá wa ẹni àkọ́lé lọ́mọ èdè ènìyàn lára àpọ́nlé tó ṣe fún wa látara dídá àpọ́nlé tó ṣe fún wa látara àtiwáṣọ lórí lórí gbogbo nǹkan tó bá dẹ́dàdá ara àpọ́nlé yìí náà òun náà ni pé àwa náà ká gbéra wa sípò àpọ́nlé ká fira wa sáyè rẹ̀ ipò ìfira wa sáyè àpọ́nlé àti ipò rẹ̀ òun ni pé tá a bá kú ká ní itẹ́ táàmù òbúra wa mọ́ torí pé ọ̀wọ̀ tí ń bẹ fún àyè yẹn nígbà tó jẹ́ pé bọ́lọ́run ṣe sọ́ nìyẹn bá nẹ́bí ṣe sọ́ nìyẹn ó ju ká gbé òkú sáyè míì tí tá a bá débẹ̀ níwájú ó ń kálukú ni ọmọ gbàgbọ́ létí mẹ́mbẹ́ tọ́lọ̀ ń jẹ́bi gbogbo wọ́ọ́jọ́ ọ̀rọ̀ ká lè tẹ̀lé lànà ẹ̀tọ́ ọlọ́run àti tànàbì. ká lè sojúṣe wa sí itẹ́ tọ́bẹ́jẹ́tẹ́ mùsùlùmí torí pé kí ni ayé tẹ́ yìí òun ni manasilul mauta òun ni ibùgbé aw masakinuhum òun ni ibùgbé fáwọn táwọn ti gbẹ̀mí mi a rí i pé a gbé wọn jáde lókun bá ti kú a pè à ẹgbẹ́ kúrò lórí bẹ́ẹ̀dì ẹgbẹ́ wọn jáde kó nu bẹdrúmù ẹgbẹ́ wọn ti ti rúmù ẹgbẹ́ wọn ti gbangba ilé tọ́ba ti di kọ́bẹ̀ ti gbókù sí gbangba ilé kódà nínú àbí ọkàn Yorùbá ni bíi pé tọ́ba tún gbé wọlé padà bíi pé àwọn ní ọmọ òkú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Yorùbá sì pé kádàbà kú síra ẹni òpin akú òjòrà ni èjì á lè dáa kí ẹ sọ pé kí n tiẹ̀ kú nìsí ọ̀dà mo ti sọ bẹ́ẹ̀ ní sẹ́ mo ti kú. ni wọ́n fi ní òjòrà àti sí ọwọ́ ẹ̀dá ń gbà míì lẹ̀dá yìí fi ilé ewu òkú kó wọn ti ẹ̀ kú ní wọ́n fi bẹ̀rù kú ìbálò ń sọ fáwọn tó ń pera wọn lọ́mọ ọlọ́run tí wọ́n ní táwọn àwọn súnmọ́ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ọmọ ọlọ́run ọba Allah náà ní lóòótọ́ ẹ pé kẹ́yìn ó kú ọlọ́run ní a ti mọ̀ wala

nínú ọ̀wọ̀ títẹ̀lé ẹ̀sìlámù fún àwọn tó ti gbẹ́ni mì dẹ́bọ̀ ṣe jẹ́ ni àpọ́nlé láyé òun náà ní ká gbé wọn lọ sáyé wọn yìí tá a mọ̀ sí mọ́kúbárà torí pé kí ni àyè yìí pàtàkì débi pé bá a ti pè é ní dìyàrú ìmọ̀ọ́ta bákan náà àyè yẹn náà ní ìkẹ́ ọlọ́run tó bá jẹ́ ní ìkẹ́ nìkẹ́ ò ti mọ sọ̀kalẹ̀ wá bá ibẹ̀ lọ́lá ọlọ́run ọba tọ́lọ́ fẹ́ dá látara sẹ́ẹ̀rẹ́ rẹ̀ ni ó ti mọ sọ̀kalẹ̀ wá bá a torí ìpínpín ayé ohun tí ń jẹ́ àyàtù mẹ́ta ni hayatu duniya ìsẹ̀mí ilé ayé wá hayatu barzakhiya ìsẹ̀mí àforífojì ayé àti ọ̀run eléyìí sàárè wá ní bọ́sítọ̀ọ̀pù tá a kọ́kọ́ sọ̀kalẹ̀ sígbà tá a bá gbẹ́mí mi nínú ayé èyí tá a nílò òkè mi lọ́lẹ̀ tá a ń bẹ́ ayé kòtókòtó bí ọ̀rọ̀ Yorùbá náà á ti inú kòtò bọ́ síbi títí tóni tọ́wọ́ yẹ pé ṣe aburú la bá ṣe ẹnì yóò bọ́ sínú ìyà tí ó tó tọ́ba jẹ́ pé oore la bá ṣe á bọ́ sínú kẹ́tí ó tó wa níbi tọ́jẹ́ pé oore tọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ dàmú bẹ́ẹ̀ ń jọ́nà lọ́hùn ẹ̀dá kí ó yọnu pé áá ọlọ́run máa ń dà la ohun tó ṣe fún mi kò tó mi ò sí ń bẹ̀ lọ́lọ́run fi ròyìn ilé yẹn fún wa pé ilé àlìjẹ́nà yẹn o lẹ́yẹ̀bùkúnà àníhà híwàlà kìí mo fẹ́ chẹ́ǹjì bẹ̀dú bẹ́ẹ̀dì mi ò sí mbẹ̀ mo fẹ́ chẹ́ǹjì eh, abẹ́sọ̀sì mi ò sí mbẹ̀ fáànù mi ò sí dáadáa ò sí mbẹ̀ wọ́n mú nílò ò sí mbẹ̀ lẹ́yìn ìbùkún ní àná àhíwọ̀lẹ̀ èèyàn ní wà ń bẹ̀ kọ́tọ́mọ wá wá bò ní kọ́tọ́mọ rẹ̀ kàn mí ṣùgbọ́n iṣẹ́ láti débẹ̀ o á fọ́lọ́ ìlànà ọlọ́run ọba dẹ́dà àti ìlànà tá nàbí wa salawatu wa salamu alayhi ibẹ̀ ni ìkẹ́ àti ọlá àtàánú ọlọ́run ọba adẹ́dà ni ó ti máa sọ̀kalẹ̀ sáwọn tó bá jẹ́ ni rere wọn ni fàáyé manasilul marhumin òun ni ibùgbé ibùjókòó sí àwọn tó jẹ́ ni àánú ẹni ìkẹ́ tọ́lọ̀ fẹ́ sì kẹ́ wọn. sàárè táwa ń gbẹ́ síbẹ̀ yìí sẹ́kùn ní ìlànà ìfún olókọ́ látara kọ́búrú mákúbárù ṣé ìkẹ́ni àbí torí pé ọ̀pọ̀lọpọ̀ látàtijọ́ tẹ́lẹ̀ ńgbà táwọn náà ń bẹ ní pínífín kódà tó ń bá gbókù kalẹ̀ àbí sàárè kéèyàn tó lè kọjá ń bẹ̀ ṣùgbọ́n ìtakàsí ọlọ́run ọba ìtakùlànà nẹ́bì kódà kò jẹ́ kí àti pààyàn ojú àwọn èèyàn lójúmọ́ torí pé wọn ò tiẹ̀ bẹ̀rù òkú bẹ́ẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ mọ́ wọn ò bẹ̀rù sàárè gan mọ́ wọ́n kẹ́ wọ́n mọ kọjá lọ́nà sàárè kódà ẹlòmíì bá débi kó ń ṣàgbèrè lórí sàárè nígbà táyì náà gbé sàárè sétí wíńdò àwọn ọmọ tẹ̀sí kọ́lẹ̀kọ́lẹ̀ àwọn ọmọ obìnrin yìí ẹni tí ọ̀rọ̀ amọ́lẹ̀ òun ọ̀wọ́ abalálẹ̀ àwọn pẹ̀lú wà lẹ́yìn ilé yóò mo ti jọ jókòó lórí ìsàárè tó jẹ́ àyè ọ̀wọ̀ ìyá tí ò lè jókòó lé lórí ńgbà tí ń bẹ láyé bàbá tí ò lè jókòó lórí ńgbà tí ń bẹ láyé tí ò lè sùn lórí rẹ̀ wọ́n sọ mọ́ wá sí gbàná wọ́n mọ̀ ṣe àgbèrè lórí ìsàárè nígbà tó jẹ́ káwọn àyè náà gbé sí àwọn kọ̀rọ̀kọ́ ń ilé yín láwọn ẹ̀gbẹ̀gbẹ́ ni. sọlọ́tẹ̀rí bẹ́yìn ipò wa gbígbé rẹ̀ sáyè kan la fi fún àyè yẹn ló kọ pé ọmọ jẹ́ makubaru sàárè yìí ní ìmọ̀tòlù min Allah ta'ala ala al-ibad ìdẹ̀ra mọ̀ ní o ní sàárè jẹ́ fún ẹ̀dá rẹ̀ pé tẹ́tẹ́ yìnyẹn bá kú ẹgbẹ́lẹ̀ bò mọ́lẹ̀ ni àpọ́lẹ̀ sì ní fún wa wa sunnatun shara'a Allahu li ibadihi bákan náà ìlànà tọ́lọ́wọ́n gbé kalẹ̀ ni bẹ́ẹ̀ kan bá ti kú nu yín kódà kì í sàwa la mọ̀ ọ́ fúnra wa ọlọ́wọ́n ọba ló kọ́ wa ló fi jẹ́ pé gbígbélé ayé ọlọ́wọ́n ọba ti pàfẹ́tì gbogbo nǹkan àwa la débẹ̀ àìlò bọ́lọ̀hún ṣe ní á lò ní kó wàhálà bá wa nu ayé ọlọ́ni wàlẹ́ àtúnṣìdú fil ard báda ìsìláàmù ọlọ́ni ẹ mọ́ ṣèbàjẹ́ ẹ mọ́ dábàjẹ́ lè lórí ilẹ̀ kí ti yán mọ́ bàa ti tún un ṣe kó lè wà bítẹ́bù fún yín kó wà kọ̀ǹdúṣìbù àwa ti ṣe lẹ̀kọ́ dáa adéyìn náà a ti sọ dáadáa fún yín fún alhamaha fujuraha watakuwaha. ẹ̀yin náà wá kú kẹ́ ẹ tẹ̀lé instruction ọba adẹ́dà kẹ́ ẹ bá lè lánàá àfíà nínú ayé. láti gbà wọlé ọlọ́run ti fẹ́ nílànà fún wa láti gbà tọ́lọ́run ti dá níbi wa Adam alayhi salam tá a bá tiẹ̀ wo súrọ́tù abẹ́sà gbàtọ́lọ́wọ́ bá ń sọ pé adá ọmọ ẹ̀dá ènìyàn ó ní min nutfatin khalaqahu faqaddara thumma sabila yassara thumma amatahu fa aqbara. ọlọ́run bá júwèé bó ṣe bẹ̀rẹ̀ sí dá wa pé látara àtọ̀ àtọ̀ tó dé fáwọn ọlọ́run la géèjì rẹ̀ iye sọmọ tó sọ àti ọ̀jáde mílíọ̀nsì ní mọ́ jáde tọ́ba jẹ́ pé gbogbo ẹ̀ ní bá ń dọmọ ni a ebi méjì ní ẹlòmíì bí ti ń sákò ń lù ẹlòmíì bí bàrún ìsunkún pẹ̀lú owó gbégbà kó wá jẹ́ pé sọmọ tó sọ àti ó di ọmọ bíi one million lọ́dà sínú àkòlùkẹ́ obìnrin ó wá ọmọ one million sọ pé wàhálà ọ̀dẹ́nu ayé ìwọ́n tó fẹ́ ń ṣe wàhálà pé ẹ̀ẹ́mẹ́jì ni ẹ̀lọ́fẹ́ bí láyé tiẹ̀ ìjọba nílẹ̀ kẹta ẹ̀mọ́ ọ̀sẹ̀ ni ọlọ́run tó rìdíùsì iye ọmọ tó rọ́ síbẹ̀ iye àtọ̀ tó lè dọ́mọ tó wá rìdíùsì ẹ̀pẹ́ yọ̀ kan sọ ọmọ kó ti wọ́n rẹ́gúlétì tẹ́lẹ̀ ni. àwọn tó fún méjì yẹn lẹ́ẹ̀kẹ́ jẹ́ pé wọ́n ṣe pé afẹ́lá kọ́kọ́ yá tọ́sẹ̀ kejì kó wọn jẹ́ tọmọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́kẹ́ni náà ni ẹni ó bí mẹ́ta ẹni ó bí mẹ́rin ẹ tírípìlẹ́tì ni pẹ̀rẹ́kọ́dínlẹ́tì ni àbí kìnnìkẹ́lẹ́tì ni gbogbo nǹkan ìwòsàn lè pé lè bó ọlọ́run lọ rẹgulétì ẹ̀ pé iye tí ó wà níbẹ̀ nì wọ́n dẹ̀ tiẹ̀ wo àpẹẹrẹ wo ẹ̀pà tá a gbìn sínú ilẹ̀ tá a bá wá tu ẹ̀pà jáde nínú ìdí ẹyọ kan ṣoṣo á rí ọlọ́mọ márùn-ún á rí ọlọ́mọ mẹ́rin á rọ ọlọ́mọ méjì á rí ọlọ́mọ ẹyọ kan ṣoṣo ó dẹ́ mọ orí ẹ̀pà tó ti mọ̀ pọ̀kẹ́ ní ẹ̀pà ìyá àbejì àwọn ọmọ òṣìṣẹ́ lè dá àmọ̀ mọ́ tí ó tún dì mọ́ra wọn àbíkàtì ẹ̀wọ́ ìdù ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kẹtí ó gbéjáde pàmò yẹn ẹ̀jẹ̀ wò nígbà tó bí ibà tú ó lè mọ́jú gàgà mẹ́ta lọ omi ọwọ́ mẹ́ tí ó sùn síbẹ̀ tìtìtì bẹ́ẹ̀ náà ni ẹ̀dá wọ̀ fí àǹfóṣìkùn àfàlà tó ọlọ́run ní ìwé fún wa pé àmọ̀ bora wa mọ́lẹ̀ ó ní fún àkùbárà hù wọ́n bò mọ́lẹ̀ eléyìí jẹ́ ìtọ́sọ̀ látọ̀dọ̀ ọba adẹ́dà fún wa níbo alam naj'al al-arda kifatan ọlọ́run ní sí àwọn kọ́lá ṣe ilẹ̀ fún yín adá níwọ̀ntúnwọ̀nsì fún yín kọjá ibùgbé fún yín ahyahan wa amwatan àfáwa sàábí àwọn sàlàyé kẹsẹ̀ ìmáàmù dáhábí yàtọ̀ mbẹ́ láàrin sàábí yù àti dáhábí àfáwa yóò ń tafsir ni wọn wọn ní ìtumọ̀ rẹ̀ òun náà ni pé a ilẹ̀ a fún yín adá débi pé dọ́ àrùhá li àhàyá ìkùn orí rẹ̀ kọ́mọ jẹ́ ibùgbé fún àwọn tọ́jà láàyè nínú yín wọ̀bẹ́tìmù hali àníwáàtìkùn inú rẹ̀ kọjá ibùgbé fún àwọn tẹ́mi bá ti bọ́ lára wọn táwọn ti dòkun nù yín. ṣebí náà ni àfa àkẹ́fẹ́ sọ fún wa pé wala tamshi fawqa al-ard illa tawaddu'an fakam tata qawmun wa hum minka arfa'u wala tamshi fil ardi ولا تمشي في الأرض إلا تودعا إلا تودعا فكم تأتى قوم وهم منك أرفع وكم تأتى قوم وهم منك أرفع وكم تأتى قوم وهم منك أرفع ètò yóò yọ ní àwọn ọba kẹ́kẹ́ kú lánàá wọ́n ní recognition jù ọ lọ àwọn olórí orílẹ̀-èdè ti jáde láyé àwọn àfa ńláńlá ilẹ̀ ti gbé wọn mì nílẹ̀ yorùbá lọ sọ ni ọ̀dà kan ọ̀bá tiẹ̀ wá mọ̀ ṣé báwọn sọ̀hábà ń bẹ́ nù lẹ̀ tí wọ́n ṣe gbé gbogbo àwọn tó bá wà náà tí wọ́n ṣe gbé nìkan sáwọn tọ́lọ́run ti ẹ̀ ní èmi ọlọ́run ti yọ́nu sí wọn àwọn náà ti yọ́nu sí mi ọlọ́run náà wọ́n yọ́nu sí mi mo ti fún wọn. àfọ̀dẹ̀yẹ ni ó kún ojú mọ́ lọ. gbogbo ọ̀nà ń bẹ́ nù lẹ́ o àwọn ńláńláńlá bàbá ńlá bàbá bàbá ẹnìkọ̀ọ̀kan wá ń bẹ́ nù lẹ̀ ta tó wọn lọ́jọ́ orí ni ṣé báwo ló ń sábà bí wa pé àwọn kan ń bẹ nù lẹ̀ tí wọ́n ṣe gbé àwọn tá à ń bẹ lókè wọ́n ní ọlọ́run júwe fún wa pé ilẹ̀ àṣẹ òkè rẹ̀ nílé fẹ̀yìn tí ẹ̀mí bá ń bẹ lára yín àwọn tó bá ti kúnnú yín ẹ̀bùn wọn mọ́lẹ̀ inú lẹ̀ iná ẹ̀ ní gbogbo ètò wọn kódà ayé àmì náà wá pé alhaakumu takafuru pé pírọ́blẹ́mù yìí tẹ́ tí ò ní jẹ sí lọ́wọ́ mo ti tọ́tà ìfíntà láti ọlọ́run náà ni pé ẹbẹ́ lówó kọ́ pọ̀ sí ẹbẹ́ kọ́mọ yẹn pọ̀ sí mo fẹ́ dìgbà mo fẹ́ dàwó tí títẹ̀ wàá bá bẹ́ẹ̀ kú àtàràzùrùtù múlì màkọ́ọ́bìr tó fi jẹ́ pé wọ́n fi wá tì yí wọnú sàárè yìí àtàràzùrùtù múlì màkọ́ọ́bìrà mákìbára màkọ́ọ́bìrà wọ́n fi gbé yín lọ ogójì torí pé látàtijọ́ wá náà kódà ká nẹ́bí ò tó dé àwọn tó wọ́n ní ààyè tí wọ́n máa fi àwọn òkú wọn sí ni. àwọn tó jẹ́ àwọn kòfẹ́rí. àwọn tó jẹ́ àwọn kèfèrí àwọn gẹ̀wọ̀n èé sì kú sí ilé. àtọ kèfèrí àrọ́ǹda ti àwọn ilẹ̀ Yorùbá o látàtijọ́ o torí pé àwọn nígbà yẹn torí pé báyọ̀ lómi ń sògbó ni níṣe gbá kan níṣàwò kan torí pé báyọ̀ wọ́n gba eré rẹ̀ àbáwọn tó ń ṣe sí i la a rí i pé yàrá mi wọ́n sì kú bẹ́ẹ̀ kò sínú ìlànà mùsùlùmí pàṣẹ kú sí ilé kọ̀ǹdíṣà lè gbé wá kó sọ pé nǹkan jà wá sí lákọọ́lẹ̀ nígbò míì wọn ò sọ fún kóhun ni ohun tí ìsìláàmù sọ gangan ṣùgbọ́n tó bá wọ pẹ́tọ̀ èyí tó tẹ̀wọ́ lọ́rùn lọ fẹ́ ṣe báyìí kò sì túmọ̀ pé wọ́n sì kú sílẹ̀ àsọpẹ́ ni wọ́n ti sílé ọ̀sẹ̀ kínni yọ wọ̀ ná ṣùgbọ́n wọn ò gbé sáyè tó yẹ wọn ò gbé sí kínni sáyè tó yẹ wọn ò sì lọ ohun tá nẹ́bi dictate fún wa àti ohun tá nẹ́bi practice fún wa pé a mọ̀ sí mọ̀tọ́ká di ọ̀rọ̀ yẹn mú o lẹ́tàrí bẹ́yìí ọlọ́wọ́ bá dẹ́dà yàtọ̀ sí pé ọlọ́wọ́ ti sọ nínú alukur'an báyìí láti pìlẹ̀ wá náà sísọ tọ́lọ́wọ́ bá sọ láwọn àyè tá a dá kọ̀ yìí páàmù wa mọ́lẹ̀ ní tá ti kú ọlọ́wọ́ ọba fi demonstration rẹ̀ practical bá ti mọ̀ ṣe ọlọ́wọ́ fi hàn wá báyìí mọ̀ yín níjọ́ tó ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tí mọ́ báwo habil àti kọ́bìl bọ́lá wọn bá ti sọ fún wọn náà lùkọ́ àná pé nígbà wọn para wọn tán lẹ́yìn fanfa èmi òjú ọ̀ ìwọ òjú ọ̀ ìwọ lẹ́ni ọlọ́run èmi lẹ́ni ọlọ́run torí pé àgbọ́yé pé ǹjẹ́ obìnrin ni wọ́n ń jà sí àràdíjà níbi tán lálàáfíà tó sọ fún wa pé èmi ní ń fẹ́ táyé ìwọ lọ́fẹ́ kẹ̀ǹdé òun ni ṣùgbọ́n kálukú àdìgbò wá fún wa ni pé látara yà pé ìnáma yàtàkọ́bàlù lọ́hùn mí lẹ́nu mùsàkì ìpayọ̀ ọlọ́run wọn pé èmi ni saint èmi ni wàlíyì ọlọ́run èmi lẹni ọlọ́run ọlọ́run gba tèmi ju tiẹ̀ lọ nù tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe tí wọ́n ń fà níjọ́ ní ọlọ́run báyà ẹ̀ṣẹ̀ gbé wá clear àti àlàyé tó wà nínú àkọọ́lẹ̀ kẹ́ tí wọ́n ń pè ní inna shani aka huwa ni abdar subahat awla al-anbiya wọ́n clear rẹ̀ subahat eh, awla al-qur'an wọ́n clear rẹ̀ subahat awla al-hadith wọ́n clear rẹ̀ níbẹ̀ yẹn àtàwọn tíra mi àmọ́ bàbọ̀ yìí rẹ̀ ń bẹ̀. ìgbà tó wá para wọn jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọ lóhùn náà lọ́wọ́ pé báwo ní gbé e gbà àbọ̀ pé bẹ́ẹ̀ bá pa ìwé kòkó lọ gbé egun kọ́ jẹ ojú pa báwo ló ṣe òun náà wá pa á tẹ́ kò rí bí ó ṣe ṣe rẹ̀. ọlọ́wọ́ àwòpẹ́ à ilẹ̀ tá a dé wọ́n bàjẹ́ yìí kẹ́ ẹ tẹ́ ìyẹn lẹ̀ báyìí kókó yẹn ọmọ jẹrà fa ọ̀rẹ́ èèyàn tó jẹ́ pé táwọn akọ́ṣẹ́ máa ti ń ṣe àwọn ní níwọ̀ lọ́rùn ni ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo ẹni tí wọ́n ń bẹ láwùjọ yẹn ni wọ́n jọ jẹ̀bi pé sí. ọlọ́run gba àwọn wọn ọlọ́run ní ọlọ́run wá gbé ẹyẹ ọwọ́ nínú àwọn ọ̀tàn wọ́n ní wọ́n wá ń bára wọn

ẹranko náà ń sìnkú ara wọn pé kẹ́lẹ̀ mọ̀ pé àáláàánú ọmọ ìyá àwọn tó ti jáde láyé ni bàbá ká de pọ́ǹtì àbáwọn àá ṣe kí ni à ń bọ̀ láti láàánú àwọn tó ti kú yálà nígbà tó kú gbàrà ká tó sin nígbà tí wọ́n tẹ̀ àwọn tá a bù mọ́ àyè tá a bù wọ́n mọ́ ní tẹ̀yẹn fáànù ti pin lórí wọn ni ṣebí tá a fi wọ́n tiẹ̀ sáàmù ọ̀sẹ̀ rẹ̀ bó ṣe wù wá ni sáàmù fojú wọn ráre ni ṣé kí ni ọmọ ọjọ́ lórí wọn ni ká mọ̀ sùn pápá lórí wọn. ṣé ká sọ di àyè régbè ni ó tún mọ̀ pé àánú yìí ò ní ṣe ni kò gbọdọ̀ tán lára ẹ̀yẹ̀ yìí wá gbẹ́lẹ̀ ó gbẹ́lẹ̀ ó ní lìyórí yahu kẹ́yìfà yìí wá rí àhìhì ọlọ́run ní fi pẹ́kọ́ rí bí ó ṣe ọmọ ọ̀yá rẹ̀ torí pé ẹyẹ náà ń bàṣírí ẹyẹ gbẹ mba kẹrẹkẹrẹ wá gbẹ́lẹ̀ tó gbẹ́lẹ̀ kan òun náà wá ọwọ́ òun náà wá rí pé a ajẹ́gbẹ́mi ni ó ṣe bí ẹyẹ yìí náà ti sin òun náà bá gbẹ́lẹ̀ ó bu ọmọ ìyá rẹ̀ mọ́bẹ̀ láti pìlẹ̀ nígbà náà lọ́hùn ṣákù ni wọ́n gbẹ́ ni ábílà gbẹ́ kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ àdìsí ànẹ́bì kan lágbára níta àfi sọ bẹ́ẹ̀. sallallahu alayhi yẹn wá pé àṣà ọ̀ni aláhàdùn lánàá wàṣà kùlẹ̀ wáyé rẹ̀ láàdí kápẹ́ kọ̀rọ̀ sàárè ká gbẹ sí kọ́nẹ̀ ànẹ́bì ní tiwa ni ẹnìkẹ́ òpìlẹ̀ rẹ̀ ṣáájú húmà nẹ́bì ìtumọ̀ rẹ̀ sí ẹni pa nẹ́bì sọ pé àlè gbé sàárè ká jinlẹ̀ láyà pa àlè fi sin òkú mùsùlùmí kọ́ ni àdìsí yẹn ń tọ́ka ṣùgbọ́n o láti pìlẹ̀ wá láti jọ́ ti ábílà yẹn ṣákù ni wọ́n mọ́ gbé tí wọ́n kẹ̀ gbé lọ tí ó jìn tó bá ti jì tó wọ́n jìn láàrin kóróbótó èyí ni wọ́n ń bábọ̀ tí tí tí tí tí tí gbogbo àwọn ọjọ́ ni tó fi di asúnú ànẹ́bí salawatu rabbi wa salamu alayhi ìgbà yẹn ní ìmọ̀ràn pé ẹja wọ ẹja gbẹ níkàgbẹ́ ńkọrọ láàdí ló pilẹ̀ lóde àdísì aláhàdù lánàá wàṣà kulè wáyìrì náà. sọlẹ́tà rí báyìí ibi tó ti pilẹ̀ pé ká mọ̀ sínra wa nìyẹn ká mọ̀ sìnkú ara wa. àwọn àyà yìí ń tọ́ka àpọ́nlẹ́tọ́lọ́sọ fọmọ ẹ̀dẹ́ nìyẹn ọlọ́run ò fi òkú wa wé òkú àwọn ẹranko yòókù tó jẹ́ pé wọ́n mọ ọrùn ẹyẹ ọjẹ́ ajá ọjẹ́ gbogbo ẹranko ọmọ ọjẹ́ ọlọ́wọ̀n kódà tó kú bá kú jà sí òwò yálà ni àti ká daṣọ gbó yọ káfọwọ́ gbọ́ ojú kó fi eléyìí làwọn ohun tá a sì lára àpọ́nlé tọmọ ẹ̀dá ènìyàn nínú torí pé ọlọ́run lágbára ẹ̀mọ́ kọ́ tọ́ba jẹ́ pé ọlọ́run ò kò tọ́ wa náà sọ́nà kò fẹ́ ìdáyà fún wa débi pé ẹ mọ gbóra yín mọ́lẹ̀ ni àmọ́ mọ́ lò jura wọn sáàtẹ̀ náà ni bàbá bàbá bàbá tó bí yẹn ní òkú ọmọ ó sì gbé lọ àtìtàn ìyá rẹ̀ òkú yóò gbé lọ àtìtàn ọmọ ẹni òkú á gbé lọ àtìtàn òun ni ọmọ wa ṣe ń ṣe ń nígbà tó bá kú tí bẹ́ẹ̀ làwọn torí ẹni tí ó bá fẹ́ wà nípò àkọọ́lẹ̀ lálùkìyàmà òun ni òní tẹ̀lé lánàá ọlọ́run ọba adẹ́dà àti lànà méjì sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bíi ọ̀sọ̀dàmùhù alẹ́ yìí. sàárè yìí wá nì ìtẹ́ níbi tá a kó sàárè jọ sí ká lè rí àpọ́nlé fún àwọn òkú wa ní sẹ̀lẹ́ àsàlámù fi ní ìtẹ́ ni ẹ kó wọn lọ. ká lè rí kíni fún wọn pé ká lè rápọ́nlé àtọ́jú ṣeṣe fún wọn torí pé gbogbo ẹnu la fi sọ à ń sin òkú sáwọn òjìgbọn ilé kọ́nẹ̀kọ́nẹ̀ ilé àhérí ìwọ̀ tá a jẹ àwọn òkú yẹn àtàpọ́nlé tọ́tọ́tọ́ yẹ àhérí ṣe fún wọn. à ń tara àwọn òkú yẹn dẹ́ṣẹ̀ kọ́dà lómi ń tara rẹ̀ jáde kúrò nínú Islam. tó sì dẹ́kun gbogbo ọ̀nà tẹ́yìn ó fi takò lànà ọlọ́run ọba tẹ́yìn ó fi di kèfèrí ọlọ́run ọba ó ti dídẹ̀ rẹ̀. káwá padà ká lè mọ̀ pé sàárè yìí gẹ́gbà tó fún wa pé àyàtú bàrẹ̀sàkíyà ìsẹ̀mí àforífojì ayé àtọ̀run tó jẹ́ pé ẹni tí ó bá wà lìjẹ́nà láti mu sàárè ni ó ti mọ ó ti wà ní temporary site àlìjẹ́nà nìyẹn ẹni tí ó sì wọná láti mu sàárè yẹn náà ni ti wà ní temporary site iná irú ìyàtí ọjà yóò ti mọ tẹ́sì rẹ̀ wò tó tọ́ nígbà tí ó wọ bẹ̀rẹ̀ ọlọ́mọdé àwọn náà òun là kọ́kọ́ ibùsọ̀ tá a gúnlẹ̀ sí ọ̀rọ̀ kí wọ́n wá lọ́dọ̀ ẹ̀ńtọ́jẹ́bọ̀ yìí afáwa Uthman bin Affan radiyallahu anhu tó ń pè ní ani aniyu wọ́n lè afáwa Uthman ẹ̀kọ́ tó ń kọ́ lára wọn òun náà ni pé tí Uthman bá kóra dúró níbi sàárè tó bá rí sàárè tó bá dúró báyìí tó wà ní tẹ́ ó ní yóò sì sunkún sunkún sunkún déyìí tó gbó orun àgbọn rẹ̀ ó sì kíni yóò tutù yóò rẹ̀ gbedegbede fún omi ẹkún fàyíkọ́dù lẹ́wọ̀ àwọn ìdí máa mẹ́bẹ̀ máa sọ pé àá ah, ah, ìwọ olórí gbogbo mùsùlùmí tálákùé Uthman bin Affan radiyallahu anhu. Ah, wọ́n sọ̀rọ̀ àlìjẹ́nà létí rẹ̀ ọmọ sunkún gbà tó ń sọ̀rọ̀ àlìjẹ́nà wọ́n sọ̀rọ̀ ọ̀nà létí rẹ̀ ọmọ sunkún fala tẹ́bùkì wọ̀ tẹ́bùkì min hadha ó sunkún nígbà wọ́n sọ̀rọ̀ àlìjẹ́nà sọ̀rọ̀ ọ̀nà ọwọ́ adébi sàárẹ̀ ọwọ́ abú ẹkún débi kọ́ wọn sunkún bí ọmọdé ó ní Usman wa sọ pé bẹ́ẹ̀ ni òun fẹ́ tí òun gbọ́ látọ̀dọ̀ ń ṣe ọlọ́run ànábì wa salawatu rabbi wa salamu alayhi tánàbì sọ pé innal qabra ànábì ní ẹ̀ẹ́rí sàárè awwalu manasilil akhirah òun ni bọ́sítọ̀pù àkọ́kọ́ nínú bọ́sítọ̀pù ọjọ́ kẹyìn bọ́sítọ̀pù àlìkìyàmà fa ìnẹ́jà mínú bẹ́yà bẹ́ẹ̀ là níbẹ̀ kéjò sàárè akéèké sàárè ooru sàárè ìfúnkùpín sàárè àtàwọn tó kù sẹ́kẹ́sẹ̀kẹ́ sàárè àbá sàárè tí wọn ò fi kàyàn wọn ò fi dèèyàn kí ló jẹ́ sọ bẹ́ẹ̀ sẹ́kẹ́sẹ̀kẹ́ sàárè àbá sàárè kùzúhù fagùdúhù. ọlọ́mọ̀mọ̀ jẹ́ awọ náà gbogbo olùgbọ́ mi. látàrí báyìí ó ní fáwọn àbáàdàhù àìsàn nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lánàá sàárè ohun tó wà lẹ́yìn sàárè yọ rọrùn fún yẹn pé ewu alágbàáyé tó bẹ́ẹ̀ ti da kọjá ewu yòókù náà dà kọjá ó ní wọ ìlàmìyẹn mìnìhù wọ ìlàmìyẹnjù mìnìhù téèyàn bẹ́ẹ̀ là níbi wàhálà sáré fàmà bàdà ó àṣàdù mìnìhù ọkọ tó ní sàdà yẹn àṣàdù mìnìhù ó ní ohun tí ń bọ̀ lẹ́yìn sáré yẹn yóò tó burú ju téèyàn ṣẹlẹ̀ sínú sáré lọ ni. ọwọ́ nítorí pé kí ni o ànábì tó wá sọ pé máa rọ̀ máa ń dọ̀ra ànábì ní sọ̀rọ̀ yẹn o pé àwọn ò rí kan máa rọ̀ máa ń dọ̀ra àwọn orí kọ̀ǹdíṣẹ̀ kẹtẹ́ dá wà táwọn pé áá kọ̀ǹdíṣẹ̀ tí lágbájá wà yìí wá burú ọwọ́ sí tó tó ilé àwọ̀lẹ̀ kọ́bùrù àbùbá òmìnirù pé ah, ẹrù ẹrù òjèjè bí ọba jẹ pé sàárè jẹ́ ọ̀rẹ́ òjèjè ju gbogbo àwọn kẹtẹ́ dá wọn bẹ̀rù láyé lọ ẹ wá já wò lé ní sàárè tí ọ jẹ́ pé nígbà kan ọmọ tí ọlọ dájítọ tó kú bá kú kó ìgbà tọmọ fi ń ṣe gbọ̀sẹ̀ gan lọ gbé kọtí rẹ lórí sàárè lẹ́kùnlé jókòó lórí sàárè yìí dèmí ìwọ́dẹ̀ nínú lórí sàárè ẹ̀rù rẹ sọ́mọ́ bọ́ gbé wá ó gbé sórí sàárè bọ́ bá jẹun tó tọ́ fẹ́ sanwó ọ sanwó sórí sàárè lójú wíńdò rẹ kílẹ̀tọ̀ darí ọ̀sọ̀ ọ̀rọ̀ sínú ilé rẹ̀ ṣùgbọ́n darí ọ̀sọ̀ ọ̀rọ̀ síbi sàárè tí wọ́n dẹ̀ tiẹ̀ gbìyànjú tẹ́ ẹ ní nígbà tó bá fẹ́ sùn lálẹ́ tẹ́ ẹ sẹ́gbẹ̀ẹ́ gọ́tà. kòwòrán tí ó ṣẹlẹ̀. kòwòrán tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọtẹ́ ìyá rẹ ọtẹ́ bàbá rẹ sẹ́gbẹ̀ẹ́ gọ́tà. àbílẹ̀gbẹ̀ tọ́lẹ̀tì ń gbà mí. àbílẹ̀gbẹ̀ tọ́lẹ̀tì. sọjẹ́ pé òkété tí ń jẹ̀gbọ̀sẹ̀ yọ̀ọ̀tọ̀ lù ú lọ́ọ̀bẹ̀ náà kódà àkànfẹ́ gbọ́ nípa àfẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ gbọ́ ṣùgbọ́n àwọn náà kódà nínú òfin orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ẹni tó ní ọlọ́run ọba ọ̀ká tóun lẹ́nu èèyàn ọ̀ká ọwọ́ anukọ ṣiṣẹ́ pé ẹ gbọ́dọ̀ sìnkú sílé ṣùgbọ́n àwọn ìjọba ní táwọn ẹ̀ bá kú àwọn tí ó tí ó mú fìró àwọn ni wọ́n kẹ́ wáyà ara kẹ́ ìmáàmù tí ó sọ náà àwọn ni wọ́n wáyà ara kẹ́ fúnra wọn. a jẹ́ pé ọ̀yọ́ àwọn ìmáàmù lẹ́yìn. a a débẹ̀ a ah, débẹ̀ ah, ìbára lásáájú wa. ọlọ́run níjẹ́ wọ́n sùn wá darí gbogbo àwọn ìmáàmù ìmáàmù lórí táwọn ń pè é ìmáàmù ìmáàmù yóò fọ́ kó kínní tó ra wọn sọ́kàn wájú kan lọ ní níjọ́ làwọn ń jẹ́ máàmù. ọdún táwọn mi fi ṣe máàmù lẹ́yìn ìmáàmù gan kò ó ti jọ ọdún táwọn láyé lọ. wọ́n bá jẹ́ pé bọ̀ọ̀dá ìmáàmù bá ń hmm. àwọn kan máa jẹ bàbá ìmáàmù àwọn kan máa jẹ bọ̀ọ̀dá ìmáàmù ṣùgbọ́n kan lè pé ńgbà wọn ti wọ́n náà ṣáájú kò sí bọ̀ọ̀dá nínú ìmáàmù ọkùnrin náà ti di bàbá ó túmọ̀ pé bàbá ìmáàmù tí wọ́n ń pe kó wáyé irú ẹ̀yin náà ní bàbá ìmáàmù làwọn mọ̀ pé ó túmọ̀ pé ẹ ti gbọdọ̀ dàgbà nílà aka yìí ìṣe ń gbọdọ̀ a tó ba ayé tẹ ngokolo yɛ ka ban bi sinna ngokolo yɛ ka ban bi ngokolo yɛ ka ban huku ngokolo yɛ ka ban bi sọ̀rọ̀ ẹ̀sìn lódì fáwọn èèyàn. lórúkọ pàǹgbẹ́ sìgá. lórúkọ pàǹgbẹ́ sìgá bẹ́ẹ̀ ọgbà táwọn kan. àwọn wa ti gbogbo ẹ̀rọ àlẹ́bí sẹ́lẹ̀ náà. wàlẹ̀ wọ̀sẹ̀lẹ̀. lórí báyìí wọ́n ní usman tó mi sunkún ní o àdìsí wa nù sunan afa wa Tirmidhi àti ti afa wa Ibn Majah. ẹ wá jẹ́ àwò wọn agbúrú wo ni wọ́n ń bẹ káti mọ́rọ̀ àwọn aṣáájú wa wá fún wa ọ̀kẹ́ nínú àwọn àfà tí wọ́n bá dákọ̀ báyà bombas wọ́n lè pé à wàbíyà àbímọ́ni muhammadu bin abu ala bíbùn tẹ́míyà tíra àwọn àgbà àfà àfà wà kẹ́mi tó ń pè ní alimansur albuti nínú tíra àwọn kashaful kina alẹ́fíìlà àfà yìí wọ́n ní èèwọ̀ ni kásìkú sí mọ́sálásí àbínú ọgbà alẹ́ kéwú. èèwọ̀ ni. kásìkú sí mọ́sálásí àbí ká ṣe é sí ọgbà àánú ilé kéw. ìmọ̀lá wa ṣe é sí wọn ní ìtẹ́ mùsùlùmí gbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ wá pé sàárẹ̀ mọ́mú sábì ńbẹ́ mọ́sàdì sàárẹ̀ ìkíní kan bẹ́ẹ̀ kódà àwọn náà ti débẹ̀. a béèrè pé sóun ló ní ẹsìn ní sọ́sọ́ ní àbáwọn ọmọ kéwú tí ọ̀gbọ́n ń gbà náà ni wọ́n sin sí. torí ohun tóun sọ kalẹ̀ tó kọ bó ṣe jẹ́ káì mọ́yà àwọn èèyàn náà sọ pé bàbá àwọn ò sọ pé ẹ̀sìn wá síbi báyìí sọ pé bàbá ní kódà bí àwàdà àdídàpọ̀ ẹnìkan kú àwọn ọmọ tó wá gbàgbọ́ yẹn ní àjágbé àbá lórí tẹ̀ bàbá kẹ́ni bàbá lọ sọ fún mi kébí lòun ó sùn ọwọ́ sọ ní èdè bí haúsá eléwà ni òun fọlọ́ mbẹ́ yìí sọ láwùsá pé sẹ́lẹ̀ ọ̀tọ̀ bàbá sọ bẹ́ẹ̀ àwọn eléyìí ti pọ̀ sẹ́kọ̀ tí eléyìí bá sọ òun làdẹ́ ògẹ́ torí òun làkọ́ bí tó kù ọba ni wàlúwà kẹ́ríyà ni èmi ọba haúsá ni ó ní ìrọ́lùmọ́ ó ní bàbá ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó bòun ní násìrí fa nífẹ̀ẹ́ àwọn òbí yẹn ọ̀tọ̀ ni kí wọ́n sapá o tí ọba jẹ́wọ́ nìkan bàbá rẹ bí wọ́n kẹ̀tù sọ ọ́ lẹ́nu ni tó sẹ́yìn bàbá rẹ mi kọ́ ya gé tèmi fún mi ah. wọ́n padà pé àwọn ah, ọmọ ìdọ́fì àwọn òpé tán àpé ẹni wọ́n ti sílé tẹ́lẹ̀ ọwọ́ náà ṣùgbọ́n wọn ò ní rákànlé tó ẹ tún sọ àwọn àdúrà kẹbi ìwọ fúru ẹni tí ń bẹ àwọn ojúṣe fẹ kí mùsùlùmí ó pé fún wọn ẹ sọ ọ dé wọn. alákọ̀ọ́kọ́ ni o bákan nínú mùdáwánà ọba àtìrà mùdáwánà ìmáàmù máàlìkì West Africa wọ́n ní akọ̀ kásìkú sílé rẹ̀ àbínú oko rẹ̀ àbíbi ilẹ̀ rẹ̀ tí wọn ò tíì dàgbọ́pọ̀lọpọ̀ wọn náà ń kó kú rẹ̀ sàmì síbi ilẹ̀ rẹ̀ wọn là á kọ̀ àbá mi wá pé ebi wọn là á kọ́ ni wọn ò pé léwọ̀ sẹ́ni ẹ̀kọ́ wá nìwọ́ tí wọ́n fi ń ṣe ohun tí wọ́n kọ̀ ni. bákan náà ni pé alkarọ́híyà nínú ìsìlá àṣẹrí ìmọ̀ túmọ̀ haramu nínú sọ́tún lùjírọ́t ọlọ́run bá ní wà kárọ̀ ilé ikú mo lè fúrọ̀ wọlé fòsù kọ̀ wọlé ìsìyàn ni wọ́n fi ní ohun tí wọ́n bá àwọn àfáà lẹ́rù nínú àwọn àzábùn màsá ìdíngbà mi tí wọ́n ti pè nǹkan míì ní kó pé haram ni pé tó bá jẹ́ pé kìí ṣe pé nẹ́sù àdíìsì kan ó kílẹ̀ àti wọn kó wọ́n ti rí àbí àyà Quran wọ́n wá wò pé ṣùgbọ́n fáwọn ohun tèmi rí sàjọlẹ́rì èèwọ̀ ni ṣùgbọ́n kìkẹ́ mọ́ gbé orúkọ yẹn gùn torí pé ká lo kàrọ́ọ̀nà fún nǹkan ní àmọ́ túnmọ̀ haramu ẹ wá wo nínú mùdáwánà mùdáwánà ọba tìrà tìmọ̀ Malik ọwọ́ ni wàláwọ́ àwòsọ kódà kí èèyàn bá sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ tẹ̀fọ́lẹ́ wò pé tí a bá lọ sọ bẹ́ẹ̀ tí a bá ti sọ àbọ̀dọ̀ yí padà ẹ yírù rẹ̀ padà tẹ́ ẹ bá yí padà aláìdáníyí akóbanìníyí. wàláwọ́ àwòsọ bí ayélujára fana fi dárì yìí ó ní tọ́ka sàsọ́lẹ̀ pé ẹ sinmi sílé ó ní fáwọn sí yàtùhù bá tìlà ó ní àsọ́lẹ̀ tó sọ yẹn o ìsọkúsọ ni kí ṣe ń tẹ́ tẹ̀lé. màá Málíkì ni wọ́n sọ bẹ́ẹ̀ ní ti àmùdáwá náà. àmùdáwá náà. ayọ̀pá nẹ́sì ni ìntàràkà hayra lùwàsíyà tẹ́yẹ bá sàsọ́ọ̀lẹ̀ dáadáa lẹ́ẹ̀sì kìíní lẹ́ẹ̀tẹ̀lé akọ alẹ́ mùtàkì ẹ̀jẹ̀ bá pààyàn lọ́run ó di dandan kẹ́ẹ̀sì kìíní kẹ́ẹ̀tẹ̀lé. ìfúnni sọ̀rọ̀ tí ọ̀dà ń gbà mí tí ọba ṣẹlẹ̀ àwọn. afọ àwa kọ́dà yìí tá a sọ yìí nàtàbà òtí àtúntò ní albaru rohik sẹ́rù kẹ́ńsù dàkọ́ àfa yìí Zainuddin bunu Najim al-Hanafi ọ̀rọ̀ tá a kà yẹn náà ọgbẹ́ jáde inú Majmu'u al-Muhadhab ti ìmáàmù Nawawi Shafi'iyya làwọn náà wọ́n ní nífẹ̀ẹ́nu kó gbogbo àwọn onímọ̀ al-maqbaratu hafdul bil ittifaq kásìkú sí itẹ́ ká ní itẹ́ òun lọ́mọ̀ lọ́la ajẹ́ pé tá a bá fi ilẹ̀ ajẹ́ pé àfẹ́ jẹ́ ní kíkà àfẹ́ jẹ́ ní ọ̀la ni ọlọ́run sì ní ara pé karama tó lọ sí fún wa fọlù tó sí fún wa ládàáyé wa laqad karramna bani adam wa amalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimma halakna tafdila. atọ́ni ayé àlọ́ náà ni o. ajẹ́pẹ́ fọ́dúlù tọ́lọ́ ni wọ́n fà dọ́línáhùn ni pé ẹ̀mọ́ ọ̀gọ́rọ̀ ayé mọ́lẹ̀ àyè tó da tí ò ní kó bàárẹ̀ yín mo wá ní kódà ní òfin orílẹ̀-èdè nàìjíríà ó níye kìlómítà tí sàárè gbọdọ̀ wà sí ilé ibùgbé tí òfin ní àfẹ́tì omi tẹ̀ mu tẹ̀sí ní mo mu poison àwọn omi kẹ̀ǹgá tẹ̀ mu àwọn dókítà náà mọ̀ torí pé ohun tí ó jẹ́ lára ìtẹ́yìn bá decomposition ọmọ ẹ̀dẹ́ yẹn sínú ilẹ̀ ọ yàtọ̀ sí ti ẹranko ordinary ẹranko ẹ̀wájú àwọn àwọn nǹkan àgbádùn káńsà pọ̀ lórí ilẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ kíkọ̀ lórí rẹ̀ ó ti lọ ìbẹ́pẹ̀ kí ọ̀dà bí ti tẹ́lẹ̀ mọ́ gbogbo èso ní ti ti dìdàkudà sẹ́yìn ni ó dìdàkudà mọ́ lòun lọ́wọ́. ẹ mọ̀ fọwọ́ ara yín pa ìnira fúnra yín kàárẹ̀ ní ẹ̀gbẹ́ kẹ̀ǹgà wọn ṣeé sí. ẹ sì mọ mumi rẹ̀ ẹ sì ní ẹ̀fẹ́ jẹ́yìn ṣùgbọ́n mùdùmùdù rẹ̀ tó yìnrìn sí omi ata ajá lẹ́jẹ̀ ìmáàmù sáfì àbí ìmáàmù anáwáwí wọ́n ní ẹnu àwọn onímọ̀ kò pé ibẹ̀ lọ́lọ́lá ká sì kú sí ẹnì pé làmú fi sọ pé àsọpẹ́ ni wọ́n ti sílé ọ̀wọ́ náà ṣùgbọ́n wọ́n ń fojú rẹ̀ gbolẹ̀ àwọn atókì nílé náà fẹ́ dalákóbá látara rẹ̀ wọ́n dẹ̀ màá sọ́lẹ̀ tó sọ̀rọ̀ náà ẹlẹ́bí ọ̀wá bèrè pé bí wọ́n sàn nẹ́bì sí mọ́sálásí mọ́sálásí kí wọ́n sàn nẹ́bì sí torí pé ń jọ́tà nẹ́bì jáde láyé kódà wọn ò sì kú ànẹ́bí ń jọ kú ńbọ hmm. láti ń sì ńbọ láti ń sì ànẹ́bí kú ànẹ́bí títí tí Abubakar fi wá ah ti kú ọkà fún ipe tí lọ afa ìmọ̀ ta àwọn kùtìlà ọkà àyà fún a hmm. pé ẹ̀ mọ̀ bí tẹ́sán ànẹ́bí sí àfikún la èmi gbọ́ lọ́dọ̀ sọ̀rọ̀ àbúrò sọ pé gbogbo ọlọ́run tó bá kú máa ọlọ́run ọ̀gbẹ̀mí ànẹ́bì kẹrí ilẹ̀ àfìlmáwòdì ìlẹ́dì yòhìbò àyùd fàdàfì bí ọ̀jẹ́ pé àyè tọ́lọ̀ máa fẹ́ kún ó sí sí tọ́lọ̀ máa gbẹ̀mí rẹ̀ sí. èyí làwọn èèyàn mọ́ fi sọ fún àwọn tó ń tẹ̀lé gùlámù ahmed àwọn kọbíaní wípé nígbà tẹ̀ lánàbí ọlọ́run ní gùlámù ahmed ìgbà tó kú sínú tọ́lẹ̀tì kí ló tẹ̀ sí sí torí pé àyàfi kọjá bá yè tọ́lọ̀ ń fẹ́ fún ó sí sí ní ó kú sí. sẹ́wọ̀n pé lẹ́ẹ̀kan kẹ̀ sí wọ́n sì jù sí tọ́ba kẹ̀ jẹ́ pit. látàrí báyìí ni wọ́n ẹ̀sìn ànábì sí ọwọ́ kí wọ́n sọ fún ọjọ́ náà pé kí n kara nẹ́sùn rẹ̀ pé yéèdùfà ní òun fi ìmáwòdì ìfẹ̀rọ̀ ṣìṣì torí yàrá ìyàwó àìsàn ànábì wa kódà lórí ìtẹ́ ìyàwó àìsàn ànábì gbórílé mọ́gbáyà rẹ̀ tá ànábì fi déédé ibi tí àwọn ẹ̀sà jókòó yìí tó fi gbà nẹ́bì lọ́wọ́ ní déédé sáì eré àbẹ̀ nínú yàrá ìyàwó ẹ̀sà yẹn ibẹ̀ gẹ́gẹ́ ni wọ́n gbẹ́ tí wọ́n bo ànẹ́bì mọ́ sànẹ́bì lọ́wọ́ sànẹ́bì lèmi ṣéwù sànẹ́bì ní ẹ̀kílẹ̀ àpá ànẹ́bì ní kí gbogbo ayé ọmọkùnrin di káfíù tó yẹ bá di kílẹ̀ mu prophet hood sànẹ́bì lòun ó ti di kìtòrí. eléyìí bẹ́ẹ̀ kódà àdìsí yìí wọ́n jó yé wa pé àà ah, ah, àdìsí yìí lálàáfíà àbáwá tírímìsì náà tún gbé jáde kódà àbá nínú tíra àkàmù jàná ìsìnkì mú wá nínú àwọn àfáà wa nítòsí sẹ́ẹ̀kì Nasiruddin Al-Albani àwọn sọ̀rọ̀ pé ẹ̀mí kó wá náà ti ń rọ̀ díẹ̀ díẹ̀ torí pé kílódé pé òkú tó bá kú ló kú gbóná lẹ́nu tó kọ́lé tó nílẹ̀ báyà wàhálà kẹsẹ̀lẹ̀ sí tọ́jà jáde láwa sẹ́ pé ẹja máa gbé lórí hmm. àwọn aburú yìí pọ̀ àkókò wa ní sì ń lọ yí àfa mi ọ̀dà kílẹ̀ tá a fi ní orí tẹ́ lọ́lọ́lá jù òun náà ni pé gbogbo ẹni tó kú fún ànẹ́bí lójú ayé rẹ̀ amúsà kò ní gbogbo wọn kú pátá àti ìyàwó wọn kú gbogbo ìyàwó ànẹ́bí àwọn ọmọ wọn kú àwọn àwọn sábẹ́ ń kú kò sí kẹrin tánẹ́bí ni ẹ̀sìn sílé olówó sì bẹnu wọn tí wọ́n nílẹ̀ tí wọ́n nílé wọn ò sì kà sílé rí lọ́wọ́ wọn ìsì ànẹ́bí torí pé kí n tún ni yóò ba dúkìá jẹ́ fáwọn tí ń bẹ lẹ́yìn òkú tí wọ́n ṣe sí yàrá àwọn ọmọ tó máa lọ rẹ́ǹtì ilé èyí tí wọ́n ṣe sí ọ̀fẹ́ yọ sọ́ọ̀bù níta ohun tó fi ṣàǹfààní fáwọn èèyàn lẹ́yìn ikú rẹ̀ kódà nínú àwọn àfáà nínú tíra fatul bari tí àfáà Ibn Rajab wọ́n gbé ọ̀rọ̀ kan wá pé àwọn kẹtì ẹ̀mí tí wọ́n bá ti fi lè sìnkú síbi ilẹ̀ àbí ibi ilé kan wọ́n ní òkú yẹn ti mú kọjá ẹ̀bùn tí yẹn wọ́n fi tọrẹ kíkẹ̀rí àsọ pé kọ́ jẹ́ pé one over four àbí one over three ló lè pọ̀jẹ̀jẹ́ kọ́rọ̀ ní jìnnà díẹ̀ so àwọn ẹ̀ wá tún kọ́ kẹ́mọ sí pé bókú bá sàsọ́ọ́lẹ̀ pé ẹ̀sìn òun sí àyè kan tó jẹ́ pé kọjá lè tọ́ lọ́la ẹ̀gbọ̀n tẹ̀lé níbẹ̀ nínú fatul bari ti àfàwà ibn rajab al-ambali náà ká lè wá kí àwọn tó ṣáájú náà bàbá àtàná ká lè mọ̀ pé iṣẹ́ ń bẹ wájú wa àpọ́nlé ń bẹ táàsì fáwọn tí ń bẹ lórí tẹ́ iṣẹ́ ń bẹ táàsì pẹ̀lú owó wa àtúgírí ara wa wọ́n ní kárí pẹ́yì tá a fẹ́ mú forí tẹ́ wọ́n jẹ́ pé ti gbogbo mùsùlùmí lápẹẹrẹ nísìn mùsùlùmí saki alórítẹ́ lọ́ní àtàyè àní lọ́ní ọgbọ̀rọ̀ àní lọ́ní àgọ́ àrẹ àní mùsùlùmí saki ẹni tí ó jẹ́ mùsùlùmí tí ẹ bá sọ gbogbo alájọ ní nígbà tí a bá ti múlẹ̀ orí tẹ́ báyìí gbogbo mùsùlùmí ayé lónìí ó túmọ̀ pé wọ́n ti sọmọ saki tó èyí sọmọ bíbí ìlú Ṣakí wọn á ní wọn ti ṣe orítẹ Ṣakí ọba pé orítẹ ìlú tiwa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tó ń gbé yẹn property gbogbo mùsùlùmí ni tìlú yíyan náà mọ Ṣakí náà gbọdọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn lọ́kùn ìgbà tá a bá ti ń tẹ̀lé ìlànà alkitabu wa sunnah kí ni kùránì wí kí ni àdìsí sọ̀tọ́kùn láti ń lo orítẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn èèyàn ló mú àfa àkẹ́sọ̀ pé ìdáká ni àṣùlẹ̀ mi ń torọ́ bí fakúlù ha إذا كان أصلي من تراب فكلها بلادي وكل المسلمين أقاربي قول وكل العالمين بلادي وكل المسلمين أقاربي Bíláàdì wọ̀gbọ̀nù lè mú sílè mí iná àkọ́rí. Kí ló jẹ́ àṣọ bẹ́ẹ̀ tó bá débi àwọn ojúṣe tó yẹ ká ṣe sórí tẹ́? Bóyá tìlú ta mẹ́mẹ́, ẹlòmí ń wò wá lókèrè, ẹlòmí ọ̀padà mọ́ gbọ́ wa kéèké ẹ̀sọ́ ọmọ ọ̀dà kíkèé ṣe. Tọ́pẹ́ à, ọwà ń jìnà òpé ọmọ bá wọn dá sí ogún mùsùlùmí tí ń bẹ nílùú saki tọ́lọ̀ ń gbé síbẹ̀ òun lélẹ̀ yẹn èyí tí ń bẹ nílùú mí ní ẹ̀jẹ̀ àjọ mójútó. wọ́n lòdì mùsùlùmí iná àkọ́rí bíi eléyàn bẹ́ẹ̀ wọ́n tọ́ ní àyè tá a bá fẹ́ mú kọjá àyè tó tẹ́ àmọ́ kí àwọn bàbá àtà náà láyé ọba àdán tọ́tà wà ní ẹ̀bá láyé àwọn àlèmọ́ bá jankuri àlèmọ́ bá kínní kan àlèmọ́ bá kọ̀sí alákọ̀sí kínní kan ṣùgbọ́n abá bíi ń bọ́lá wọ́n máa pìtẹ̀ pé nígbà ayé tiẹ̀ làwọn múlẹ̀ yìí àwọn tó sakọ́dà wọ́n fáwọn débi báyìí débi báyìí débi báyìí ìjó débẹ̀ mọ́ ọba fẹ́ fi ilẹ̀ ẹlẹ̀ àtàwọn òjòyè rẹ̀ àwọn aráàlú kan náà fi ilẹ̀ tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àgbà ni àwọn àfáà tí wọ́n ti ẹ̀dìdẹ́ pé a fẹ́ gbalẹ̀ orí tẹ́ǹgbà náà àfáwọn náà gbọ́ sún náà yé pé orí tẹ́lá á sì kú sí wọn fìlọ̀ béèrè rẹ̀ kí ló wá yí ipò lónìí àwọn tá a gbalẹ̀ àwa la fẹ́ sọlẹ̀ yìí di ilẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ sì kú sí mọ́ ṣùgbọ́n kò sáwọn bàbá bẹ̀ lórí lẹ̀ mọ́ àbí ń bẹ́rí wọ́n ní wọn ò sí gbogbo àwọn bàbá tó kù lónìí tí wọ́n gbalẹ̀ àwọn tó wà náà tó gbalẹ̀ bóyá àwọn tó ń bẹ́lẹ̀ àbáwọn tí ò sílé tó ń bẹ́lẹ̀ yòó di tí wọ́n bá ilẹ̀ yẹn wọ́n ti wò ó pé àwọn àbáyé gbà pé a mọ̀ sìnkú sí ni àní ṣe wá àti tako ìsìnkú sí orí tẹ́ àti ní gbọ́lá fún tọ́lọ́hún lọ́lọ́hún gbọ́lá fún àtànẹ́bì àdúpẹ́ fọlọ́ nígbà wọn múlẹ̀ náà ilẹ̀ tó da ni wọ́n mú àjẹ́ kí wọ́n gbọ́ sínú ẹ̀yìn wọn kété à àkìwọ̀ kù sẹ́ bákan náà wọ́n ní kọ́ jẹ́ ilẹ̀ tí yóò ṣe é gbẹ́ kò ní ilẹ̀ jù kò sì ní dẹ̀ jù bẹ́ẹ̀ ni ìrànà yẹn mọ̀ rí i bákan náà tún ni pé wọ́n ní kọ́mọ̀jẹ́lẹ̀ tí ó jìnà jù débi páwọn èèyàn nílè mọ́ gbókù lọ bẹ̀ àbí mo lọ sí síyára láti gba aládàtà níbi ní amọ̀ sí bákan náà ni pé kò sì ní súnmọ́ ilé agbọ́dá ní kò gbọ́dọ̀ súnmọ́lé tí ò ní kọ́ àárẹ̀ bá wọn nípa omi kò ní mọ fa ẹ̀mí òkùnkùn wá bá wọn tí wọ́n fi lè mọ sọ láti nílé wọn jẹ́jẹ́ tí ò ní jẹ́ni tí wọ́n mọ sọ láti lẹ́ni tí ń kọjú sí sáré ni ó fi jẹ́ pé nígbà náà lọ́hùn wọ́n lọ gbé orí tẹ́ sí odi ìlú wọ́n gbé súnmọ́ ẹ̀yẹ́ bákan náà òun ni pé orí tẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ jẹ́ níbi tá a fẹ́ mọ̀sìnkú sí ọ̀gbọ́dọ̀ jáyè tó ní mọ̀sìnkú sí bẹ́ẹ̀ bíi mọ́sálásí àtàwọn àyè tá a ti kà. bákan náà wọ́n ní kó sì mọ́jẹ́ pé wọ́n lè mọ́ra wọn pẹ́kípẹ́kí àti orí tí àwọn kùfáàrò tí àwọn kèfèrí ẹni tí ó jẹ́ mùsùlùmí á rí i pé àlá ń bẹ láàrin rẹ̀ náà a mọ̀ kí àwọn bàbá yìí. àwa tí wọ́n á gbélé lọ́wọ́ ní síta kù ńkọ́ àwa tá a kù ní bàbá lónìí àwa tá a kù lọ́lọ́lá lónìí lódìpọ̀ lónìí àwa tá a kù tọ́jẹ́ pé àwọn tọ́jẹ́ àwọn tó bí wa ni wọ́n fún wa nílẹ̀ yìí. àwọn tá a kù ló ní mímọ̀ lórí náà. àwọn tá kù ló ní mímọ̀ lórí náà tó bá wọn mímọ̀ ọ̀tàn náà ni wọ́n gbalẹ̀ yìí kalẹ̀ kí lójúṣe wa o. níbi ilẹ̀ yẹn kí lójúṣe wa. àwa tá à ń wọnú ilẹ̀ yẹn gbogbo mùsùlùmí ayé lẹ́yìn jà lólè kéde mùsùlùmí sákì ẹni tí ń wọlé rí tán gbogbo mùsùlùmí ayé pátá iná ẹ̀ ní ń jà lólè. torí pé mùsùlùmí sákì kẹ̀ mú ni bí mùsùlùmí bá kú tó bá wá láti Kuntuje, ọlẹ́tọ̀ kásìkò rẹ̀ síbẹ̀ dúkìá rẹ̀ ni kì í ṣe dúkìá ni kẹ́ni mọ́. àdébísí tẹ̀yìn báyìí tẹ̀yìn bẹ́ẹ̀ jí ilẹ̀ mú tí òjò àtẹlẹwọ́ lọ wọ́n mú ọ láti ilẹ̀ alákọ̀ọ́kọ́ délẹ̀ keje wọ́n wàá di sínú òsùn láti kìámà pé kó rù nínú wàhálà tí ó rù nínú wàhálà tí ó rù láti kìámà ní pé ilẹ̀ yẹn ẹja wọ́n gírìlì yẹn ẹja wo bọ́ọ̀ wọ́n kò kíní kan mítà ẹ̀ wo iye ohun tí wọ́n jáde ń bẹ̀ tí wọ́n kó jáde rọ̀gọ̀dù wọ́n tẹ̀ wọ́n á gbẹ ilẹ̀ nílọ bí wọ́n ti gbẹ́ bá wò tó jì tó yẹn kò gùn tó ilẹ̀ alákọ̀ọ́kọ̀ ọ̀tí ẹ̀pin alákọ̀ọ́kọ̀ wọ́n wàá gbẹ lọ bẹ́ẹ̀ tí ó fi kẹlẹ̀ keje wọ́n wàá dìrù ọ́ lọ́rùn àníbi wàá ní kárin alábòsí lọ́wọ́ àwọn ọ̀bá tó gbalẹ̀ yìí kalẹ̀ lánàá wọn ò fẹ́ kó di kí dúkìá mùsùlùmí ọ̀rá rẹ̀ wọ́n gbìyànjú wọ́n ṣe níbẹ̀ gbára wọn dé lónìí náà iṣẹ́ wa ti ń lórí tẹ́ níbi tá a fẹ́ fi gún nìyẹn búlọ́ọ̀kù àwọn yẹn ń dá búlọ́ọ̀kù jọ àwọn yẹn ń sanwó àròwọ́ àwa tá a jẹ́ olówó tọ́lọ̀ ń kẹ́ inú wa ẹ ó kálukú mọ iye ilé tó ti pọ̀ ẹlòmíì ní alẹ́ ńgbà tó gbọ́ pé wọ́n ń gbalẹ̀ ló pa àwọn kẹ́ ń gbalẹ̀ àbí wọ́n pa àwọn kẹ́ ń segin lógún ló pa àwọn kẹ́ ń gbalẹ̀ ó kálukú wa náà fẹ́ǹsì ilẹ̀ ẹnu kótẹ́kótẹ́ mi fi fẹ́ǹsì ilé ọkọ̀ lẹ́kún tálíkà mẹ́rin orí kẹ́tọ́ wa jẹ́ dúkìá gbogbo mùsùlùmí táwọn ti ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ sẹ́gbẹ́ tiẹ̀ náà wọ́n ní hmm. ni wọ́n lè rù ọ́ àbáwọn ọmọ rẹ lè gbàgbọ́ yé báwo láṣejọ fẹ́ǹsì orí tẹ ẹ saki táṣejọ mójútó tá lànà sínú rẹ̀ tá gba alábòsí lọ́wọ́ mú pé ẹ mọ́ jílẹ̀ mú mọ́ mùsùlùmí ara wa lẹ́yìn náà àfẹ́kẹ́ jìyà tọ́jà pátá bá ti ráhùn tó wọ́n ṣẹlẹ̀ yá bá wọn náà sọ̀rọ̀ nítùbí mùbí ẹ lè kẹsàwọ̀ táwọn sọ̀rọ̀ yìí náà ẹ sì lè kẹsàwọ̀ tọ́jà àwọn elétò ní pẹ̀lú ògùn ọlọ́run lọ́jọ́ ọ̀la gan àwọn tẹ́ ẹ lè pè ní ẹ bá jẹ́ pé ọ̀bájà wà lẹ́ bá rí láti fi búlọ́ọ̀kù sọwọ́ sí wọn wọ́n ní ìdí símẹ́ǹtì wọ́n ní ìdí owó tọ̀nà bí fẹ́ wà wò òṣìṣẹ́ wọ́n ní ìdí yanrìn lórí tẹ́. ọlọ́wọ́ bá ní sẹ́yìn lẹ́sùn olóore. báyọ̀ bá tiẹ̀ ti jáde náà ó dá mi lójú pé àwọn èèyàn dùn rẹ̀ wọ́n ṣiṣẹ́ ìgbéni lára orí tẹ̀ saki níbi tá a dúró lé ní òun náà ní eléyìí. ìzákùnmọ́lá ọ̀fẹ́ rẹ̀ ọlọ́run bá ní sọ́ọ́lù bá ń sọ̀rọ̀ lẹ́sìn lẹ́sìn fún ìsáàsù kó tó di pa gba ìbéèrè wọlé èmi fẹ́ béèrè béèrè kan. téèyàn bá jẹ́ onímọ̀ táwa pè sákìyèsí pé wa wọ́n sin àbúrò rẹ̀ yìí sẹ́gbẹ̀ẹ́ ilé tọ́wọ́ ní kódà bẹ́ẹ̀ yẹn bá dé Kùmásì gẹ inú yàrá kan wọ́n fàfà gbà sáàlì yọ tí wọ́n yẹn lẹ̀ mẹ́. àwa béèrè pé ṣé Kùmásì yẹn ni ọlọ́run ọba wa àtànẹ́bí wa tó alákọ̀ọ́kọ́ nìyẹn torí pé aburúté yẹn ó kó bó púpọ̀ ó ṣe àdúrà táwọn mùsùlùmí mọ́ sí tó ń bá lọ bẹ̀rẹ̀ ìtẹ́wò ó ṣe é léwọ̀ fún mélòó làwọn tẹ gbé sí kọ̀rọ̀ tẹ̀ ń lọ ọbẹ̀ ṣe síyára tẹ̀ kí n tẹ́ pé àwọn mùsùlùmí ẹ wo iye yẹn tí wọ́n lọ sórí tẹ́ lápẹ̀rẹ̀ lọ́jọ́ sátọ̀dẹ̀ tó bá fẹ́ wọ bẹ̀ ṣàdúrà fún gbogbo òkú. zakumulawo fẹ́ràn bákan náà lánàá ẹlẹ́yìn ó fi tíra kẹta wọn yẹn láǹfààní pọ̀rọ̀ ní àtàyádé Ah, torí kọ́ mọ̀ jẹ́ fàǹfà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tọ́jọ́ pé gbogbo àwọn àdìsí tí wọ́n sọ̀rọ̀ lórí kébẹ́yà àlèmọ́ mi ọwọ́ bí wọ́n yẹ sọ̀rọ̀ tí mo ní òun kọ́ lọ́dọ́gba nínú táwa àríkà tíra alákọ̀ọ́kọ́ ni wọ́n ń pè ní albishara fi sususi tàríkì lọ́sùbọ̀rẹ̀ fi tashahud wa subuti ishara ó kọ́ rẹ̀ nìyẹn afa àtúnṣe ni wọ́n ń pè ní abdul munzir ahmed bin sa'id bin ali al-ash'abi al sheikh mukbil bin adi al àwọn ni wọ́n kọ́ dámà rẹ̀ tí wọ́n ti kọ́ tẹ̀kẹ́rì sí tíra yẹn bákan náà tíra yẹn lẹ́ẹ̀kejì ni wọ́n pè ní sẹ́rù tẹ̀lifíṣù sífàtù sọ̀lá nàbí sallallahu alaihi wasallam mm-hmm. sẹ́rù tí wọ́n ṣe lórí sífàtù sọ̀lá ti ṣe kìnìyàsó dínà làlbáni àfa àtúnṣe ni abu abdulrahman muhammad bin mahroush wọ́n kú gbogbo àwọn àdìsí yẹn wá tọ́tẹ̀ tó bí ọ̀nà nineteen tó èyí tó sọ pé àtàsíkẹ́ ah, wọn á sàlàyé bí òsín lálàáfíà èyí tó wá lálàáfíà wọ́n gbogbo ẹ̀ wá pé akẹ́nà á lé báyìí tẹ́tẹ́ owó yẹn ó mọ́ ṣéèkì tẹ́tẹ́ tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wà àtàwọn ẹ̀ látàmọ́ rí jazakumullahu khairan bí abọ́yá lè gbàgbére kan àbí ọlọ́ọ̀bá ní káwọlé náà zero seven zero sixty two fifty nine náà ẹ ti wà pẹ̀lú wa orúkọ yín kan nípò. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ mi jẹ́ ọlọ́ọ̀ká dára aláwọ̀lájẹ pẹ̀tẹ́rí. náà ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn bàbá wa láyé àtijọ́ òkú tí wọ́n fi sínú ilé yẹn tí wọ́n fi ṣe mùsùlùmí ǹjẹ́ a lè wú kúrò tá a bá wú kó ìbọn náà fẹ́ kó lọ a lè kó lọ orí tẹ́ òkú tó bá sinú sínú ilé táwọn pé àbá tó kú tí wọ́n ti sínú ilé yẹn ṣe mùsùlùmí á wo òkú rẹ̀ á wà á lọ pòṣíṣàn rẹ̀ sí orí tí àwọn tó bá jẹ́ orí tí àwọn tí ì ṣe mùsùlùmí kódà àyè tí mọ́sádà níbi wà lónìí wọ́n jẹ́ orin lẹ́nu ìtàn pé orí tí àwọn kìkìrí tẹ́lẹ̀ ni wọ́n dìgbé sí ẹ̀ wọ́n hu wọ́n fi wá òkú wọn lọ sí àyè wọn èmi tẹ́mi náà ń sọ̀rọ̀ yìí ahó òkú láti ilé lọ sórí tẹ́rí iye ọdún bíi mẹ́jọ kódà ẹni náà wàláhì bí wọ́n ti sin bẹ́ẹ̀ ló ṣe wà ọlọ́nkọ́ bá kẹ́ gbogbo òkú mùsùlùmí hmm. tá ti rásìsì kàmọ̀ rẹ̀ orúkọ yín bìtẹ́ tí ń sọ̀rọ̀. wàhálà ìṣàn àgbà orúkọ yín bìtẹ́ tí ń sọ̀rọ̀. na. aládìsá. na ìbéèrè yín. Naam. Naam. Naam. Wọ́n ní mọ́sálásí tí wọ́n ti kọ́ tẹ́lẹ̀, wọ́n wá gbókùwá, wọ́n á ṣe sínú rẹ̀ àbí ní iwájú rẹ̀ tá lè kírun mẹ́ tọ́ba jẹ́ kí mọ́sáájú lọ́ba ṣáájú débẹ̀ òkú yẹn àbọ̀dọ̀ òhu kágbé lọ tẹ́ni gbọ́dọ̀ bá yẹ pé sáré lọ́kọ́kọ́ débẹ̀ àgbọ̀dọ̀ kọ́ mọ́sáájú síbẹ̀ ní sókí bá àkókò sì gbà wá mọ́ lẹ́nu. tó títí ọ̀la tí a tún mọ pàdé tọ́lọ́mù bá kádàrá nọ́mbà wa tí a sì máa ń pèsè zero eight one eight seven nine nine six one eight nine zero eight one eight seven nine nine six one eight nine àwọn tá a bá ti fẹ́ẹ́ sèkún lọ́wọ́ fẹ́tọ̀ wa àkáǹtì nàmbà bí mo zero zero zero five one zero three one seven nine ní Jaiz الهدى Islamic Development Foundation شكرا لأسلامك شكرا لا إله إلا أنت أتبقى السلام عليكم ورحمة الله وبركاته